is zero tẹ bá sọ pé òun waṣọ tó ń gbẹ ṣé gbogbo àpò tó ń wọ̀ yẹn náà <laughs> nítorí kò nǹkan aláṣẹrí tó pé ńgbà mi tó bá wọṣọ mi bàbá máa pé kí lè lè wọ yìí. and birthday birthday photoshoot tó ṣe lẹ́yìn ilé tí ó yí tó wọ̀ bí gold band tí ó dà pé Naomi eh, Naomi Ogunwusi náà ó wọ̀ ìyá ẹ̀ nígbà birthday eh. ìyẹn nìkan ni mo rí nínú aṣọ kan tó pé tó bá ní kí n wá choose let's say I'm in a position tí mo lè wọ̀ ẹ wá ń kọ̀lẹ̀ àtẹ̀ pé ó ń wọṣọ ń gbẹmọ lára kí ló kí ni àṣẹ kí ni kí ló wà pìlì pàṣọ. see Yinka dressing sense for me is zero she doesn't know how to dress. honestly bóyá àti búkẹ́ ò mọ̀ nǹkan tó ń sọ. sọ àti búkẹ́ ẹ̀ ń sọ. àwọn káwọ̀ lélẹ̀. ẹ̀ mọ̀ ń sọ. in fact when it comes to dressing i prefer mọ̀mí tọ́pẹ́ àlàbí in fact mo lè sọ pé nǹkan tó máa ń mú mi lọ péjì ìyá yẹn nìyẹn torí dressing ẹ̀ àbí yìí ti bí mi fẹ́ dárúkọ ẹ̀ mo like dressing lady yẹn náà but when it come to music I give it to Adeyinka ìtẹ̀dẹ̀ sọ pé àlùjọ ló ń kọ kí ni big detail bá ń kọ àlùjọ and ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ lovers of Yorùbá gospel uh, songs ẹ mọ̀ pé ó máa ń ṣe irú irú eh, the kind of music tí àwọn tọ́lá eh, tólúwaní sings mọ́mí ọtọ́pọ̀ àlàbí máa ń kọ òun náà máa ń kọ ó dẹ̀ tún máa ń ṣe àlùjọ méjèèjì lèmi rí tó ń ṣe. ẹ mú dà pé people know her as àlùjọ. ẹ eh, o àlùjọ làwọn yẹn lè fẹ́ máa you know, you know, talk about that. èmi ò dẹ kí ni big deal pé èèyàn kan àlùjọ tèmi èèyàn fi ń jó sọ́lọ́run ẹ̀ ni at least like Esther Ẹgbẹ́kẹ̀lé said àwọn eléyìí tó jẹ́ pé àwọn kan lọ club wọn lọ máa fi jó àwọn ọjọ́ yẹn àwọn fi fa àwọn fi àwọn fi fa àwọn èèyàn wá sí gospel side ni láti máa lísè pé òkè hip hop tẹ lọ ń jó secular music tẹ lọ ń jó ní club yẹn òkè sí gospel song kò tí sí ẹ̀ṣẹ̀ nú ẹ̀ so àǹtí búkì tó bá yẹ kó wọn ràn yín wá ṣe gbogbo eléyìí tẹ̀tẹ̀ tí ń ṣe láyé láyé níjọ́ mẹ́ta gbogbo ẹ̀ là ń rí because i'm one of those people that watch your video but nígbà tí mo wá rí pa ẹ fẹ́ mú ọ̀rọ̀ yín ká sẹ́nu. ìgbà tó pé jẹ́sí sẹ́ ìgbàwò mi bá mi. ìgbà mi máa ń pè kí lè lè wọ yìí. ẹni aláṣẹ yẹn ó máa ń dress bí bọ́lá rẹ. dressing exactly dressing nǹkan aláṣẹ yìí just like bọ́lá rẹ as far as i'm concerned baby because i love fashion. n tó ń wọ̀ yìí mo sọ́ọ̀rì ẹ wo blue kan tó tẹ̀wọ̀n gba bẹ́ẹ̀ni mi ó tú aṣọ yẹn wọ̀ lọ́tí. there was an event bóyá Mercy Chinwo event ni mo ṣàkóso wà tí Mercy Chinwo náà jọ wà pọ̀ that very day torí tí mo ráṣọ tó wọ ẹ aṣọ ẹ̀rọ wá nígun àwọn aṣọ tó máa ń tó máa ń wú báyìí mọ́ mẹ́sì sí wo òun gan ìgbà tí ẹ̀ náà ti máa rí ti bí àpò bí àpò bí àpò ẹ̀wà àpò ráìsì lọ́gbà mẹ́sì tí wo náà ọjọ́ kan náà ìyẹn náà lọ kọ́ńsáàtì kan máa ń kí lè lè wọ ìtòwé bí àpò mẹ́sì tí wo doesn't dress dress it that way ever since she got married. Eh, and everything ti change. òun náà ẹlòmíì lè fi pé òun ti marry kó máa wà wẹ́wẹ́ ṣé tọ́pà làbí ò ilé ọkọ. Eh, àbí ẹni tí bí ni ò ilé ọkọ. ẹ eh, à ṣogbó mọ̀mí naturally. I love that woman dressing as in. when it comes to fashion sense, I give it to her. mi ti rẹ mi ti rẹ lẹgbẹ gan. ọ̀rọ̀ mọ̀mí tọ́pà lẹsẹ̀ fẹ́ mú sẹ́ni lọ́rọ̀ dressing ẹ̀ sìn though for me I don't even send anything wrong in the address. èmi kò jẹ́ eh, gospel artist mo prefer addressing Tọ́pẹ́ kí wọ́n mú Yinka music kí n máa lò ó <laughs> mo prefer ẹ̀ tún èmi ò èmi ò tẹ̀lé àwọn kí ni Yinka ń wọ̀ tẹ́lẹ̀ mo tún lọ tún péjì ẹ̀wẹ̀ mi ò rí tó ń gbẹmọ lára. ẹ ò jẹ́ lẹ́yìn tí mo comment orí péjì wọn ní sister please add more sense to your dressing. Uh -uh so àǹtí búkì ẹ rọrọ tọ lórí ọ̀rọ̀ ilé tẹtẹ mú tẹnu yìí ẹ tẹrí kankan mo ń so sọ to me does not make any sense ẹ má bínú o